ìfọ́tẹ̀ kọ́dàrù ni lápẹjú ẹni ìsìnyẹ́ ń ṣiṣẹ́ àwọn kan ní progress wọ́n rówó kójọ wọ́n ń ṣe nǹkan bíbíbí ẹnìkan ń ṣe òun ọ̀wá rówó kójọ àbí na ẹnìkan ó kàwé ó ti bẹ̀ ó ríṣẹ́ ó dolówó ẹnìkan òun ọ̀kàwé àgbẹ̀ lóhun kò rówó àyà àìkàwé rẹ̀ ni ọ̀hún àìmẹ́yàgbẹ̀mí tuntun ló jẹ ní ó kàwé lọ <laughs> tẹ́yìn dáílẹ̀ yẹ́m fàwọn ojú ayé sílẹ̀ sáfà alìmọ̀tẹ̀ṣà kó máa ṣe tó bá wù wà sí nafsan wá fẹ́mi ara rẹ̀ ń dùnú ìdáhákàmẹ̀lì kọ̀dọ̀ nígbà tí kọ́dá bá dájọ́ sókè kí múf ọya ẹ̀kà yìí tó tẹ̀lé ọya ẹ̀kọ́ kà ẹ̀rẹ́ túnbọ́ Sọ̀kọ̀ àìmọ̀ tẹ̀ṣà وفي النفس إذا أكم القضاء إبعنا سلف يجي ولا تجزى لحجفة الليالي قل أتمن ولا تجزى رحمه الله قل مسمى فرأيه يا أبقى هو سليم أه أيه يا مزامين nǹkan orí chief court wọ́n ń kíbò sí ládùúgbò èyí ẹ mọ̀ gbà mí ah, ẹwà pọ̀ tí mo rí ah, ó mọ̀ ní kí ní kẹsẹ̀lẹ̀ ah, ó mọ̀ ní mọ́tò tó jáde lọ láàárọ̀ yìí àkéjì solution nìyẹn wọ́n lẹ́tẹ̀ jìzá mọ́ sí faraya ẹnìkan bàbá rẹ̀ kúnjọ kan ó sá pariwo sọ̀rọ̀ bábúrò rẹ̀ kan bó ṣe tún kú ní ẹun ní ah ọlọ́run ah sẹ́wà nìkan ní <laughs> ọlọ́run sáwà ti kẹ́ ní tẹ̀jázo ònìyàn ìfaraya wọ́lẹ́tẹ̀ jìzá mọ́sí faraya mọ́sí mọ́ complain yẹ áàdì sáti lẹ́yàí fún tí ìjàbá gbé wá fún àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìgbà tí kankan bá jọ́lá asọ́bùrù ìdàsọ́dùmọ́tìlú úùlà ẹnìkan ọmọ rẹ̀ kú àníbí tí wà sí fún wọ́n tó bá fẹ́ sàrò yí jáde ẹnìkan ọmọ rẹ̀ kú àníbí tí wà sí fún wọ́n ni àwọn wọ́n pé oní nǹkan ọgbẹ́ ilú mẹ́rin tó pé wọ́n dẹ̀ tọrọ rẹ̀ wọ́n ti sùúrù tọrọ rẹ̀ tí ń sọ́dára ní kára mẹ́ọ́ balẹ̀ ò ní sọ́dára rẹ̀ gbọ́ya wọn sọ àníbì ọdá mọ́tàtí ṣúrú ní àníbì ní asọ́bùrù ìdásọ́dìmọ̀tìl òòlà nígbà tí ṣẹlẹ̀ báyìí ṣe ṣẹlẹ̀ ní tó bá ṣẹlẹ̀ wà mọ́ mara wà ṣe ṣúrú wà gbára lọ́lọ́run wà mọ̀ pé inna laka rabban idha sabarta safarta tó bá ṣe ṣúrú idha sabarta lahu safarta tó bá ṣe ṣúrú nítorí ọlọ́run ọba yẹn ó dẹ̀ jèrè ó jèrè torí náà wọ́n láti ìjá tó bá rí nǹkan kan tó bá jẹ́ bànújẹ́ fún ẹ torí nǹkan kan tí ó gọnú tí kọ́ra gbé wá wọ́n láti ìjá mọ́ sí faraya o sáti layali fáwọn yóò ṣẹlẹ̀ gbà ẹ́ mọ́ sí faraya samali àwọn adé fọ́mà lè àwà bí ti dùn ní ìyá bà kọ ohun ṣúra wọn in tí ma ń ṣẹlẹ̀ ní ìgbà wọn ẹ̀yìn tí gbà ma ń gbé wà wọn tí ò ní rí jẹjọ́ mi ni tí ò ní rí mọ́gbọ́n mi ni ìkẹ́kùn kò ní dángbà mi ni ẹ̀yìn kí forever ẹ́ kódà tó bá le tí ọlọ́run ò ìgbàgbé gan ara ẹni ìfọ̀kànbalẹ̀ lẹ́yìn ìbẹ̀rù ara ẹni fani kò ní lọ bẹ̀rù ọya ẹ̀tọ́ka wàlájẹ̀ ìzá وقل رجلا على الأهوال بجندا وشيمتك السلام السماء والوفاء وكن رجلا جاكيا أقوميا وكن رجلا jẹ́ akọmi èèyàn jẹ́ akọmi èèyàn ní tó jọ pé ẹ́ yóò jẹ́ ọkùnrin ogun aláàwádìí jẹ́dẹ́n jẹ́ ẹni tó jọ pé ẹ́ jẹ́dẹ́n wà tún jẹ́ ẹni tó gbóyà tó gbóyà tó lé wà kùn rọ́jù làǹjẹ́lẹ́dẹ̀n jẹ́ ọni tó jọ kó yóò strong ẹni tó strong alàlàwà nígbàtí bẹ̀rù bá dé wọ́n bẹ̀rù fẹ̀mí ẹ balẹ̀ ma tí problem bá wà tí problem dé ìwọ́ wà wà ó bó láti fẹ́ kápù ẹ̀ báyìí ẹ́ o ní máa sójú pé ha ọlọ́run múra agbára ẹ̀ ẹ̀yàkùn tí mo láwọn èèyàn sá lọ tí ọkùnrin bá sá tàbí òkú so àwọn ní àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní nǹkan mẹ́ta kan bẹ lọ́dọ̀ obìnrin tàbí lọ́dọ̀ lára obìnrin yóò mọ̀ jẹ́ ẹ̀yìn fún tàbádì lára ọkùnrin yóò mọ̀ jẹ́ gbámù fún inú rẹ̀ òun ni ojo tóbìnrin bá lójú rẹ̀ ẹ̀wọ̀n obìnrin ni ẹ̀ẹ̀kẹ́lẹ̀fẹ́ àmọ́ ọkùnrin tó pé òun ni ó lìdì gbogbo family nínú nínú environment kan olójọ́ pé ni wọ́n mọ̀ tí wọ́n alábáṣẹ́lẹ̀ òun ni wọ́n lọ kó ń gbogbo ta sílẹ̀ ń fẹ̀ kùnlé tó ti sá lọ so wọ́n kún rọ́jú lẹ́nu alàlẹ̀ àwálì jẹ́jẹ́ni jẹ́ ọkùnrin tó strong tí ìbẹ̀rù bá dé òní onímọ̀ gbọ̀n kó máa gbé yìí ah, yìí wá jẹ́ ọkùnrin akọmi ní wà jẹ́ àwọn nígbàtí bẹ́ẹ̀ bá jẹ́ bẹ́jọ́ kúrú wà lọ máa ṣẹlẹ̀ ládùúgbò kọmọ sáré lọ sílẹ̀ ọ̀ àwọn ti fi ká já ọkùnrin ẹgbẹ́ wọ́n rígbọ́n sí ń parí ẹsẹ̀lẹ̀ yọ onímọ̀ tọrùn bọ wàhálà àmọ́ tí wàhálà bá dé kápá àwọn kan fẹ́ àtàkì ní tìrún hàn èyí tó afọgbọ́n ṣe òní jẹ́ nítorí pé wàá lọ wàá lo sense common sense gbà bóòlù ní ti fẹ́ tákù kìíní kàkọ́ máa gbẹ̀ kan ní àfá fẹ̀mí balẹ̀ fẹ̀mí balẹ̀ fẹ̀mí balẹ̀ mo ti rí fẹ́ ti ń gbẹ̀ ẹ̀mẹ́jàfà yóò wó exactly so tí wàhálà bá dé òkè ah, bó la ṣe fẹ́ tákù wàhálà yìí bó la ṣe fẹ́ mú solution bá òkè ṣe nǹkan kan tó yẹ pé a ní kásẹ̀tù ẹ̀ ní àmì kébìlì ni àbí Eh, àbí ká sọ̀rọ̀ ọlọ́run ká fi ká lọ ẹ̀hẹ́ so wà fèsì ẹ̀ tí ẹ̀ bá fẹ́ fèsì problem ṣẹ́dí tọ́lọ̀mọ́ fi sí ẹ̀lẹ́mì balẹ̀ jùlọ at-tawakkul ala Allah wa wa an takuna ala al-haq ẹ̀dà ló dùdí wánú náà ṣọ́wà ń bẹ̀yẹn wáyìí tí àwọn èèyàn fi ń pariwo ẹni tó bá ti fẹ́ pariwo ẹlé ìdánù ẹ̀hẹ́ so òun ní pé tí wàhálà bá dé tí ò bá jọ pé ní ìsìnká igbó ó dé bá wọn kan ní ìdánwò parí ẹ̀ ó ti ń sá lọ ó ah, ti ń pa àwọn èèyàn ní roundabout ọ̀rọ̀ àlọ́ wà ń bi tó safe wọ́n sọ pé gúwà lóòdé kọ máa ní àwọn ìdá dáàbọ̀ ìsinmi wọ́n wo oríṣà àbí àbí ah, yẹ́ wọn lè nìí mo ra àwọn ẹrú púpọ̀ onílọ́bá wọn ó wà níbi tó wà pẹ̀lú pé ìṣẹ́ ní akín àmọ́ tí wàhálà bá dé èyí lọ tẹ́rí gba wàhálà o èyí dẹ̀ wá wàhálà ibi a kógó tẹ̀ ṣẹlẹ̀ báyìí sí ọ̀nà tó ní tọrọ rẹ̀ ó dẹ̀ ní máa tọrùn bọ́ àmú tó bá jọ pé wá kọ́ ọmọbi tó wà wọ́n wó kó òkè kí lọ́nà àbáyọ kí ni solution àkọ́kọ́ jíkẹ́ ní ìlọ padà sọ́dọ̀ ọlọ́run bá tí nǹkan yẹn bá bọ́ lójijì sórí tètè múra dá padà pé you have Lord tó lè gbẹ́ tó lè lẹ́ wa man yatawakkal ala Allah fa ومن يتق الله يجعل له مخرجا sórí fẹ́mi ọ̀dá lọ sọ́dọ̀ ọlọ́run tó wá gbára ọlọ́run nìkan ṣoṣo tó ń pè tó ń pè kan ní wàlá ọlọ́run ọlọ́ ọ̀kan nínú àwọn sọ́là ó ní àjíptù liman halaka hìnà yóò hùlák wà nàíjátù bí yẹ́ dìí àdàwà wà lè sì fà ó ní ẹni tí

tó bá wípé ah wọ́n já kó wọn jọba yìí o ọlọ́run ní já sí láàrin àyà tọ́ police station wọn kan lọ àwọn ah, pa wọn ni wọ́n ṣe kíní kan ni wọ́n kí nápọn ni wọ́n ti àsúná láwà ní mìlàkì àti àfúláwà tó rẹ̀ kó máa gbé àwọn kan yìí kó máa gbé àwọn gbólóhùn wọ lọ́ọ̀ yìí ọmọ bẹ́ẹ̀ náà tọ́lọ́ wọn tí bá ń ṣe tọ́lọ́run tí máa ń gbé tọ́lọ́run dání wọ́n máa ń sàṣí wọn jọ mi tí èyàn bá rí kó wà nínú wàhálà sẹ́hẹ̀ kó múra sí sèfà kójókọpọ̀ tó bá ráwọn tí ọlọ́run fi mọ́ kí wọ́n bẹ́ndì rẹ̀ kọ́ máa sọ pé asìmọ́nà ah, bá wà ní ìràkẹ́ wàlọ́hì kò ní mọ́gbà tọ́lọ́run ọjọ́ yóò kàn máa pé òun kàn ń rí ìtúdè kò nínú ilé koko tó ń wà nínú ẹ̀ ó ti yé báwọn wà kún rọ́jù lẹ́nu ẹka fún mi kí n gbọ́. wà ṣí mẹ́tùkà sàmà átùwàlúwà fa'ú ó ní wà ṣí mẹ́tùkà ó jẹ́ pé ẹ́ ní tí ó jẹ́ àmì ti ẹ wà ṣí mẹ́tùkà ní tí ó mọ̀ jẹ́ àmì ti ẹ ìwà ti ẹ àdámà ti ẹ ìwà tiẹ̀ àdámà tiẹ̀ ṣímà nìyẹn ṣímà tù ìmánà kólùkúká wàtọ̀bí àtùkà àdámà tiẹ̀ àsàmáhà ìwọ́sánmà sàmójúkò láráyá ayúkójú ojúmọ́ kọmọ dìyànú kọmọ wá bó ṣe mọ̀ gbẹ̀sán kọmọ wá bó ṣe mọ̀ fi àjáwìyàn ẹ̀ṣì mọ́tùkà ó sàmójúkò ni wọ́lúwàfà ìtìmọ̀ pàdéhùn tí wà tẹ́jọba ní àpíà wọ́n ń pé àdéhùn títẹ́ níbù káwọn ìjàmbá rẹ̀ wọ́n sáàmà pé àdéhùn ó dẹ̀ rí pé òun wà dáadáa sí wọn ẹ́ kò lè máa pé àdéhùn fún wọn tí bá jọ ní agreement tó rí pé òun mọ̀ṣẹ́ padà fauzan lórí ọ̀ tó lè sá lọ lónìí ọya wà ń kápò rọ́ọ̀tì òyìnbó kàfẹ́ lè bàrọ̀ ya وسرك أن ya لها بطاو وإن كثرت عيوبك كلا يسير بقى في البرايا púpọ̀ lọ́wọ́ ẹ́n àwọn ẹ̀dá o ti dáràn nígbà yọ dáràn lọ́wọ́ dáràn nígbà wọ́n tàà ń fẹ́sùn kan láàrin ẹ́ ó tàà ń fẹ́sùn kan ní ni wọ́n tàà ń pè sí ìpàdé ní wọ́n kẹ́sùrọ̀t ẹ̀yúbù kàfil bàráyá tí láìsí rẹ̀ bá pọ̀ lọ́dọ̀ àwọn ènìyàn bàríyà khairul bàríyà khairul khalq bàráyà jámù bàríyà fàíntọ́ tọ́yì wọ́n kẹ́sùrọ̀t ẹ̀yúbù ká uyúbù jámù àìbùn wọ́n kẹ́sùrọ̀t ẹ̀yúbù kàfil bàráyá tí láìsí rẹ̀ bá pọ̀ lọ́dọ̀ àwọn ènìyàn wàtàrọ́kà àyíyàkóná láàájìtọ́. Ọ wá dùn mọ́ pé, ah, n tó máa dùn mọ́ mi ni pé kí láìfí yọ́ dẹ̀ parẹ́. Ìfẹ́ hmm, ní láìfí máa, ẹ̀sùn tí ó kàn mí yọ̀dá, ah, ebi ni kánà ní bí kíní kan àkọ́kọ́ jẹ. Tàṣàtàr ní sàkọ́ ìfàkó yughatika ma qila as-sakha'u ó ní tafakkar á ìwọ́n náà wá kọ́fẹ̀ bóre láti rí bí sàkà pẹ̀lú pípú ọ̀nà ọmọ tọrẹ fàkúlò àìdí gbogbo láìsí pátá yùgọ̀ sí ìyí ó máa ń pẹ̀ká ọ̀rẹta ẹjìrí pé wọ́n mú àlámẹ́kàlá àrùn wọ́n olè yọ àárín ẹkùn mẹ́ yùgọ̀ sí ìsàkà àwọn ẹ́ àṣàkọ́ọ̀ ọ̀rẹ́ǹta a máa kọ́fà láìsí kàmàtílà gẹ́gẹ́ bí wọ́n ti sọ o òye tàtàtàr kọ́fà rẹ̀ bí ṣàkọ́ọ̀ì pẹ̀lú mọ́tọ́rẹ fàkúlò aidin gbogbo láti fi yóò tí ìṣàkọ́ọ̀ ọ̀rẹ́ǹta ìmọ́tọ́rẹ adẹ̀má pàárẹ́ ẹ́ eh? a máa gbòòyàn láti rí a máa tí ìlà gẹ́gẹ́ bí àwọn èèyàn ti sọ gẹ́gẹ́ ti sọ tọ́yì wà látúrí lílàádì kọtò gbọ́lẹ́nu fa iná ṣàmá tátàlẹ̀ àdáàbàlá o wà látúrí ah mọ́ṣe máa fi hàn lílé àádí ọ̀tá ẹni ó bá ní ọ̀tá tó ní okùnbí tẹ́yìn ọgbà wọ́n sì máa fi hàn ọkùn gúnlẹ́n wọ́n sì máa fi hàn ìpẹ́ àwá wíkì gan ẹ̀ẹ́dàkùn ẹ̀sánú wá ń bí ọ̀rọ̀ yìí àwọn tó yẹ kó bẹ̀ ó ń bẹ̀ wọ́n kí oníjálàbí kó máa sa kọsálù pé tàbá tí àwọn àjẹ̀nú bá fún ilẹ̀ mọ́ ẹ sàápò lórílẹ̀ yìí ẹ̀dàkùn ẹ̀dàkùn tàní sáwọn lọ́bẹ̀ ní àbúkọ́ mọ́ sí fi ìyẹ́pẹ́rẹ́ àwọn ọ̀tá <clears throat> ẹn tó ló kúbi tó gbà wọ́n ni ẹ̀ wọ́n náà wá ń ṣe bí ọ̀dẹ̀ mọ́mọ̀ ṣe bí ọ̀dẹ̀ mọ́ àwọn tí ń bá ní sọ̀tá kìí ṣe ipe eh, ọ̀dà pé mọ̀ lálàá lójú oorun mo rí lágbájá kọ́ o ẹni tó jọjọ pé ó take action against yàn kò fẹ́ lọ síwájú fún yàn kò wá kó dá fún yàn so kúrò àti kúwájú pé kò wáyé lọ síwájú fún ẹ kí wọ́n máa ní eh, kọwa mẹ́sẹ̀jì ẹgbẹ́ ẹjẹ́ dákùn ẹni tí mo bá rí mo fẹ́ ra kíní kan bóòlà ó fi yẹpẹrẹ hàn ní olókùnbí tọ́lọ̀ tó ń sọ pé tó ní kìí kàjú fi assist ẹ òdọ́bẹ̀ ọlọ́run tó ń lè assist ẹ lórí bá wọn èèyàn èéfì kan èéfà alámọ̀rí lọ yẹpẹrẹ ohun èéfì hàn ní bá ní níjọ́ tó bá dáa fún ọ kò ní mọ̀gbà tó ti dáa fún ọ ó ẹ̀gbọ́miyé níjọ́ tó bá dáa fún ọ kò ní mọ̀gbà tó ti dáa fún ọ onímọ̀ ìpọ́lẹ̀sẹ̀ dáa fún ọ ní òògbó ti dáa fún ọ ti gbẹ́ni ọlọ́run pé ní ìdìbòkọ̀rọ̀ alladhina usiru fi sabilillah ọlọ́ni àwọn àwọn àwọn sọ̀hábà alladhina ẹ́ ó sì rú fi sẹ̀bí láì tí wọ́n ti fúnlẹ̀ mọ́ lójú ogun tí wọ́n ti kó wọn papá mọ́ra láyẹ̀sẹ̀tẹ̀ òun dọ́gbọ́n fún ọdún wọ́n ò lè travel wọ́n ló tẹ́ fẹ́ fi travel wọ́n lágbàájẹ́ fẹ́ fi travel yà sábò hún já ìlú adùn ìyá àwọn aláìmọ̀kan tí ò mọ condition wọn wá rò pé mílíọ̀nì àníwọ́n bílíọ̀nì àníwọ́n olówó ni wọ́n ọlọ́rọ̀ ni wọ́n nínú tààfúfè nítorí pé wọ́n kó àwọn ìjánu owó sọ́rọ̀ àwọn dínà yẹyẹ torí pé kò tí kò tí ìbí jẹ́jọ́ kan tó yẹ kó lọ lè ṣe fún níjọ́ mìíràn sọ pé ẹlákùnkọ́ máa sọ pé oníbídíà ẹlákùnkọ́ ìgbà títẹ̀ fi láì fún ẹgbẹ̀ yóò máa kọ́ kalẹ̀ yóò máa sọ fáwọn èèyàn yóò tún máa save message yẹn pé ìjọ tó bá gbé dáwà súnà rẹ̀ wá gbà máa message yẹn gbogbo ayé so òun ní pé ẹni bá ti máa fi hàn àwọn ọ̀tá dúlẹ̀n ìyẹpẹrẹ má ti máa fi hàn ọ̀tá má ti máa fi hàn ọ̀tá látòrí lílàádì ọ̀tọ̀ dúlẹ̀n má ti máa fi ìyẹpẹrẹ mọ̀tá rárá fa'inna ṣàmá tátàlẹ́ àdá àbàlà òun kí ọ̀tá ó rẹ́rìn yàn <laughs> adáwò ni ó an sọ pé allahumma inni a'udhu bika min jadil bala wa darbi shaqa wa shamatatil a'da wa su'il qada olúwa gbà mí o là mí o hmm? níbi kọ́tọ̀ rẹ́rìn ní shamatatil a'da láwọn bàbá ma ń sọ pé ọlọ́run mọ́fẹ́ ni wa sọ́ta wa lẹ́nu ọlọ́run tàà sí bẹ́ fáwa náà so ìyẹn ma ń bẹ lọ́run ṣẹ́rí ẹ̀ tí yẹn bá bọ́lọ́ bá dúró ibi tó òrùkú ò lè dé àwọn tó òrùkú ò lè jù lọ ọlọ́run dẹ̀ mú ọjù wọn lọ wà láì láti gbára lọ́lọ́run mọ́ sọ̀rọ̀ ẹ̀dìyàn ẹ̀yẹ́ gbà tó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ torí pé tó bá sọ̀rọ̀ ẹ̀dìyàn ẹ̀yẹ́ tí ó bá dẹ́dùn fún ọlọ́la ó padà kábàmgbá ah, ìbádẹ̀ máa ń useless ara mi tó báyìí wáì tí mo fi á lọ sọ̀rọ̀ àbílẹ̀ why tí mo ti lọ sọ why why why yẹn mọ̀ sọ àwọn tó bá manage tó wá padà kọ́fà rí yẹn ah! inú rẹ̀ bá dùn ọlọ́run ní káwò orí ṣe gbàdá àti àwọn student àtọ́ adé yẹn rárá mo lè mú gàdí láàárọ̀ máa mú lọ́sàn látún mú lálẹ́ nìtọ́ á ní fèé kankan mú só ní tó bá fi kankan mú gàdí ó jí máa bẹ́nu rẹ̀ sí máa rí ó ẹ̀jí tó ṣẹ̀ òní ẹnu rẹ̀ yẹn ò ní ní kọ̀dúró tẹ́sì ó ní bákọ̀bákan yóò tẹ́ẹ̀kẹ́ tẹ́sì ó ní bákọ̀bákan students of knowledge lórí mọ́dúnmọ́ sọ yìí àwọn students gidi ní kéde students tó ní ìyá àti bàbá tí wọ́n ń dá so ẹnu yìí ní kọ̀dúró yọ́kẹ́ sáà rí pé Eh, yóò mọ̀ rántí pé gàrí lòun mú ebí òní pàápọ̀ tí ó mọ̀ lórí pé gàrí àkọmí lásán òun mú <laughs> so àláìfù kan lọ bẹ́ẹ̀ àmọ́ títí àti ẹ̀ inú wá tún máa ń dùn lónìí pé ah, ṣáàtí ẹ̀ tún àti ibi fi họ̀tá láyé ìgbà yẹn a mùkádá ní mùkádáràn ládùúgbò orin tó wà sí kìí ládùúgbò àntorí mi inú àwọn tó lè wítínẹ̀sì ọ̀rọ̀ yìí lọ́mọ ìlórí lẹ́nínú wọn níjọ́ kan wọ́n ṣe wá sí wọ́n bá mi ló kọjá ládùúgbò màmá lórí wá ń bẹ ní wájú ìta wọ́n ni àánú ènìyàn kìí sàfàì àà ogun kẹlẹ̀ lè sọ kìí sí ń tẹ́ǹsọ lérí àfàì aláhàpá torí pé àwọn bá mi ń délé wọ́n dẹ̀ mọ́ tí mo lè bí àwọn níbi pé àwọn jálà ti padà lọ sọ wọ́n padà lọ rìpọ́tì ní ẹgbẹ́ pé ẹwà ah, ẹ̀dáfà àwọn ọ̀tàmọ́ ládùúgbò dàrúdù lórí fa wàwà àtàmì bẹ̀rẹ̀ kààrà nígbà tí mo wà ní sọ́fù tàbí tàbí igbó jálà bí àdúgbò lọ sí rìpọ́tì mi ní ẹgbẹ́ ah, àwọn ọ̀tàmọ́ ni àwọn afáàní tí máa padà ní padà ń bu tí mo bá lè wọ sàárè ìṣà ah, ẹgbọ́jọ̀ <laughs> so òun ni pé nígbàtí wàhálà wá pọ̀ kò wá só kò sí lókè kò sí sàlẹ̀ kò sí láàrin èmi yẹn ni máa ẹ̀ṣẹ̀ wá lọ ṣọ́gù lọ ṣiṣẹ́ jamajama láti wọ́wọ́ ìbáyẹmọ tí tíṣ kátíṣ kagbà sálárì nígbà yìí tó bí òjò ikó ní ọmọ kódà ó tún tómi mo 5,000 so 5,000 ti tẹ̀lé ẹ̀yà ló fi wọ́ 2,500 so but èèyàn kọ́fà rẹ̀ ẹni ìyàyọ̀ kan mọ́kànmá fìbànújẹ́ náà ní jojúmọ́ àkùtí dá o àkọ́lọ́ ń ṣe kí ní kan ní o ààrẹ ìtọ́bù máa fi sára múra ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́ nípa ní ojú òkúta pé ó ṣòkó ó fẹ́ ọwọ́ ọmọ àjò rẹ̀ yìí ni wọ́n máa lọ ìbílẹ̀ mẹ́rin rẹ̀ nígbà ìmọ̀ àkókò kí ní ìṣẹ̀lẹ̀ lérò àti fún láti gbé dára àti ṣe òun bí ẹ̀sẹ̀ wá sí wá sí mẹ́ra ìyá ọlọ́run wa ìyá ọlọ́run wa àgbẹ̀ kọ́dà blọọkù pàtó ọjọ́ ẹ̀ ọlọ́run tó sàmù. ìgbà tí ìyẹn tó ẹni tó lọ ó ta kára àwọn ọ̀gá àwọn ọ̀gá ó gbọ́dọ̀ kágara kọ wá sọ pé àwọn èèyàn ní bẹ́jẹ̀ àwọn èèyàn ní ẹ̀ẹ́dì ẹ̀ẹ́dẹ̀ ṣe ni wákùn rọ́jùlàn alàlàwàlì jádàn jẹ́ ọkùnrin jádàn ìmánà kọ̀wíyàn ṣẹ̀dídàn òtúmọ̀ jálgá nìyẹn ó ti bá ẹni sìn ẹ̀ẹ́n wákùn rọ́jùlá jálgá alàlàáwà jẹ́ ọkùnrin ẹni tó jọ pé yóò strong yóò jẹ ọkùnrin tó lé ẹ́ wàṣímọ́tùkà sàmáhàtú wọlúwàfà kọjọ pé àṣímọ́tùkà àwọn ẹ́ ìwà rẹ̀ àdámẹ́ ṣímọ̀tùkà àdámẹ́ samahatu òun ni kí ọmọ sàmójúkò wọ́n mọ̀ jẹ àwọn èèyàn sínú sórí ẹni tí èrí dùnú ẹni tí àwọn èèyàn bá ṣẹ̀ tí ìforíjì wọn nínú àwọn tí èrí dùnú ni yóò kàn máa dínú magbárí ni kò ní gbábẹ̀ mi rẹ̀ torí ẹni tí òrí ti ń bájà láti inú ẹ̀mí òun gẹ́gẹ́ tí fínísà rẹ̀ ṣẹ́rẹ́ ní tí bá máa ń forí jìyàn pé ah, sábà ní ẹ̀jẹ̀ rúru wọ́n yé sábà máa pé ẹ̀rin ìrórun sùn kí ló ń kí ló ń tiẹ̀ ní ẹ̀dẹ̀ òní rórun sùn lọ́sùn rẹ̀ èyàn sí ọ yìí tí ọ̀sẹ̀ ọba tó dẹ ńkọ́ ẹnkẹ́ ẹ̀kọ́ ọ̀sẹ̀ tó ọ̀sẹ̀ àbí ọlọ́sẹ̀ ọlọ́run ìwọ sí ọlọ́run èyàn kan sí ọ ṣé ìwọ sọ́lọ́run àbẹ́yàn ń sí ọ ta ló jura wọn so gbogbo ẹni tí bá fẹ́ kọ́lọ́run forí jìn tí ọ̀fẹ́ kí sẹ́ wọn bàjẹ́ ọmọ forí jẹ́ àwọn ìdí ẹ̀mẹ́ dẹ̀ máa fi ń gbádùn ilé ayé òun ní kí ọmọ forí jẹ́ àwọn yẹn àjẹ́ àwọn yẹn sínú kókó kúkúkúkú ó ní dunnú ẹjọ́ méje ayé ti bọ́ fún ọ wọ́n wà fáà nínú tí ẹ̀mẹ́ máa fi ń gbádùn ayé tó ẹ̀kọ́ jẹ́ wáyàn ní sí ẹ̀mọ́ pé àdéhùn tó tó bá ń pé àdéhùn àwọn èèyàn fẹ́ lè kú fún ẹ̀ níjọ́ tí ìṣòro ó di ọmọ wọ́n dẹ̀ ní ẹ̀fẹ̀ níbàlẹ̀ ṣẹ́fẹ́ yáwó ni ẹlọ́bàáyán wà wá gbọ́sàn àwọn bá gbé ó ti fẹ́ ìjọ kan lọ́bá dé tọ́bá ń ká sórí ìjọ mi èmi ní kí n jẹ gbèsè kan pàmọ́ ọ̀pọ̀lọpàá wà nìyí níjọ́ tẹ́lẹ̀ ní ẹ̀ àbí olóòṣè bíznẹ́sì kan àdúgbò olóòsàkọ́ tí mi kí lọ wá kọ́ sán so òun ní pé ni o dẹ̀hùn sẹ̀ látara kéékèèké kí wọ́n mú ọ pẹ̀lú yẹn níjọ́ táwọn èèyàn bá wá pátná ẹgbẹ́ wọn fẹ́ pátná pẹ̀lú ẹ wọ́n lè mú ẹgbẹ́ ah, lágbàjá kò ní dáwọn ẹyà mọ̀mọ̀ ààgbé ah, ah, àfá ojú rẹ̀ balẹ̀ ń wá tí ó gbé ní bó ṣe wà yẹn wọ́n ò lè pátná pẹ̀lú ẹ wọ́n ò lè fẹ̀mí balẹ̀ sí ọ wà lọ́n nínú ogun owó oníkíyàn ní àdéhùn tó bá dẹ̀ tí ń sàdéhùn mọ̀ ìrẹ́ àwọn àṣírí rẹ̀ bò wà láàrẹ̀ ẹni tí bá máa ń pàdé ohun ẹni tí máa ní nǹkan ṣe òní tí máa ń pàdé ohun tó pàdé ohun pàdé ohun bàá lágbàjá máa ọ̀rẹ́ ṣe bóhun máa jó fún nítorí ẹ̀bá jọ gbé e kalẹ̀ pé máa jó fún ọ òkú èrè nínú àwọn ìgidi lọ́wọ́ àmọ́ tó bá níyẹn ìyá máa jẹun láyé yìí o torí pé <clears throat> ọ̀pọ̀lọpọ̀ bí táwọn èèyàn ti máa ń dìde ọ̀pọ̀lọpọ̀ bẹ̀ àwọn wọ́n máa ń struggle fún yẹn bí ọ̀pọ̀lọpọ̀ wa lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàjẹ̀kúlẹ̀ àtàpátá dìde tí ò ní backup tí ò ní assistance bóyá nínú ẹbí bóyá kó ní kó ní ìyẹn rẹ̀ wà nínú ìṣiṣẹ́ ìjọba àbí olówó àbí ọkàn fẹ́ dìde láti pé from nothing nínú àwọn kan tó yẹ kó mú dání ní àlùwàfà kó máa fádìí wà ní kásòrò عيوبك في البرايا وسرك ẹ̀yọ́ ń búkà tí láìsí rẹ̀ bá pọ̀ wọni lọ́tún wọni lọ́sì wọ́n sá ń bú ọni wọ́n sá ń pọ̀ ọkùn lọ́rọ̀ kò gbádùn fílbà rọ́yà lọ́dọ̀ àwọn èèyàn láìsí rẹ̀ pọ̀ gan lọ́dọ̀ wọn wọ́n sọ̀rọ̀ ọ̀kà eléyìí láwọn politicians máa ń lò ṣe máa rí pé àwọn pẹ̀lú allegations wọ́sàrọ̀ ká yà fún ẹ̀dá àjùtọ̀ ọ̀fẹ́ káńsù ẹ̀ ọ̀fẹ́ ẹ̀rẹ́sì ẹ̀ ọ̀fẹ́ kọfà láìsí tàtàtàr mísàkọ̀ ìfàkó lọ àìbé yúgọ́tí ìkàmẹ́tí lásàkọ̀ wọ́n ni a tàtàtàr kọfẹ́ mísàkọ̀ pẹ̀lú ọ̀rẹ́ntà ìtọrẹ kí ọmọ fún yẹn ní nǹkan ní ma ń kọfà rẹ̀ fàmọ̀kè ẹlùmí ti bá ń bú ọ ti bá ń bú ọ ti bá bú ọ tó bá bú ní nǹkan náà wo tọmọkó ní súnmọ̀ nísìn àwọn fámílì ẹ tó já àwọn àgbàlagbà ẹgbà ìfẹ́ra jàtọ̀ ọmọlágbàlá ọlọ́run ẹ̀yọ́ dáa fún àwọn oníǹkan ó bòmí ní nǹkan àfáà kan pàfíṣọ́fọ́lá mo bá lọ kí oúnjọ kan ìbílẹ̀ tí ṣe súnà ti pẹ́ tí wọ́n ti mọ̀ mí lérí ẹ̀ wọ́n á fọ́n gí fẹ́ ẹ̀ alùsùnà ah, ah, ah, ẹ̀wọ́n fún ẹ̀rí nǹkan ọgbà gí ìfihàn rúgbà ayé so gbàwó dọ́dọ̀ ẹ̀rí sí àmì táwọn èèyàn àwọn èèyàn máa bẹ̀rù ọ̀gán mọ́ dọ́dọ̀ báyìí lọ́kọ́ mi mọ́ra ní lákúgbé ní ọ́fíìsì wọn so òun ní pé ìmọ̀ fún ẹ̀ dáhùn ìmọ̀ fún ẹ̀ nìkan bí ọkú torí ọlọ́dẹ̀ ìmọ̀ fi ń ṣe àmọ́ ó mọ́ ń gbé láìsí àwọn èèyàn kó ẹ́ tẹ́jìrìbà ni mọ́mù fi ń sọ̀rọ̀ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí tàfẹ́ta bí sáfà ma kọ́fà ẹ̀ pẹ̀lú ìtọrẹ fàkúlù àìdín gbogbo láìsí ìgọ̀tíhì sáfà láìsí ìtọrẹ a wà látòrí ní àádé kọtùnbólán má fi ìyẹpẹrẹ wà látòrí lólán oh god wà látòrí lólán má fi ìyẹpẹrẹ hàn lílé àádí ẹni tí ń bọ́ sọ̀tá má fi ìyẹpẹrẹ hàn kọtùn rárá ẹ́ fàínà ṣàmà tásàlẹ̀ àdábàlá ohun torí pé kọ́ta ọ̀rẹ́ ìyàn pé <laughs> àwọn orílẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí lágbàjá ni àkúrò fi àkágbàlá jẹ́ hàn ní ìṣírò ẹ̀rígbọ́ ti bá wọ́n látò rí fáìnà ṣàmà tátàlẹ̀ àdá àbàlá torí pé ìkẹ́ ọ̀tá ọ̀rẹ́rin àdánwò ní kọ́lọ̀má fi kàwọn náà فاتا نبي شيكا وعلم شيء اللهم إنا أعوذ بك من جاد البلاء ودارة الشقاء وشبكة الأعداء وسوء القضاء والله طبعا سيدادا طلب لي gbafun ah o o kan ma ri ko nǹkan láyé ni wọ́n ní ma bi tó kò sí ẹni tí ó ra àṣírí rẹ̀ oòrùn ààbò yóò tún bó lálùkì àmì so àjálù àbúrúkú yé kí ló ṣẹlẹ̀ yìí wọ́n ká ọmọ rí òun ká ọmọ rí fún ọ so káàtẹ̀nù káàtà máa ìyẹn so gbogbo àlọ àbọ̀ tí bàbá ń sọ òun náà ní láti gbà fún ọlọ́run àti kọ́dà tí kọ́dà bá ṣẹlẹ̀ wọ́n ti fara ya ẹ máa ṣe sùúrù so wọ́n parí àbúyàtì inṣáàlá tààrà lọ́la àmà tó ń tẹ̀síwájú ṣé ẹ bá tàbí ràn létí lágbára ọlọ́run mo fẹ́ ká parẹ́ pé a tó parí ọlúdé so àwọn tó jẹ́ súdẹ́ǹtì yìí yòókù tí ẹ bá darí ọlúdé kẹ máa kọ́ wọn sọ̀hán kálàmù alhamdik aṣáájá ìdá ìdá àtàkùn Ọjọ́bá ní pẹ́ṣẹ́ ní